فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم ìpín ẹlẹ́ẹ̀kejì ni imamatun sughra ìmáàmù kékeré nìyí o ipò ìmáàmù kékeré wáyà imamatun nas fi salat èyí wọn ni ká máa kírun fáwọn èèyàn nínú mọ́ṣáláṣí wàhádìí ẹ̀ ká máa kírun fáwọn èèyàn nínú mọ́ṣáláṣí òun gangan ni tá a fẹ́ sọ̀rọ̀ pa ẹ̀jù mọ̀rọ̀kọ́ àti sọ sókè nípa imamatul kubro olórí ìlú ká máa kírun fáwọn èèyàn nínú mọ́ṣáláṣí yìí òun فلا شك أن هذه الإمامة هي أيضا لا واجبات وحقوق كما wípé ìmáàmátù sùgùrọ̀ yìí ìdí ipò ìmáàmù kékeré mútà ń sọ yìí òun náà láwọn ojúṣe ó sì láwọn nǹkan tó jọ́nà yàn lórí ẹni tó bá wà nírú pósìtì náà nínú mọ́ṣáláṣí kó mójútó kó náà má rò pé bó jẹ́ màmú jẹ́ màmú náà ni ìjẹ́ ìmáàmù wa nínú àwọn mọ́ṣáláṣí tá à ń jẹ́ ìmáàmù a ní iṣẹ́ tá a fẹ́ ṣe ń bẹ̀ a ti ta fàṣí díẹ̀ lẹ́ẹ̀kan pé ká má bá àyè yẹn jẹ́ torí pé àyè àwọn ànábì ọlọ́run ní àyè yẹn àwa náà mú pin díẹ̀ nínú àyè wọn à ń bá wọn mójútó ni ká má wàá bàbẹ̀ jẹ́ wálé asifat ó láwọn àròyìn fa ìmáàmàtò nas sọlẹ́t martabatun aliya ká máa sọ pé à ń kírun fáwọn èèyàn nínú mọ́ṣáláṣí báwọn èèyàn ṣe fojú yẹpẹrẹ rẹ̀ tóun náà ipò ńlá ni lọ́dọ̀ Ọlọ́run pé èèyàn jẹ́ màmú nu mọ́ṣáláṣí ipò ńlá ni òun náà lọ́dọ̀ Ọlọ́run ìdí tó sì fi jẹ́pò ńlá ni pé ìrun tá a fẹ́ máa líìdì àwọn èèyàn kí a rí i pé ìjọsìn ńlá ni lọ́dọ̀ Ọlọ́run so ìjọsìn ńlá tá a mójútó tá a fẹ́ mójútó fáwọn èèyàn náà ló jẹ́ kípò wa náà jẹ́ ipò kíni ipò ńlá so ló fà tó fi já pé nígbà tá a bá gbọ́ eléyìí náà yìí yóò wá kú wípé tá a bá pè yẹn ní imam kama makanatul imamati fil islam ipò tí di ìmáàmù mú ipò tó wà nínú islam a fún wa ní hadith kan lórí eléyìí òun náà ni hadith tí al-imam abu da'ud tí wọ́n mú jáde nínú súnánù wa láti ọ̀dọ̀ alfa wa abu huraira radiyallahu ta'ala anhum ajma'in anabi sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ kan wípé al-imamu daminun wal mu'adhdhinu mu'taman allahumma arshidil a'immata waghfiri lil mu'adhdhinin ó ń ṣe ọlọ́run ọba ní al-imam domin ó ní ìmáàmù tẹ́rí yẹn olùgbé ọ̀ràn ni olùgbé ọ̀ràn ní tí wọ́n ń pè ní doman òun ní insurance ká insure ká dúró fún jàǹbá tó bá ṣẹlẹ̀ sí nǹkan pé agbè tí jàǹbá bá ṣẹlẹ̀ sí nǹkan ká ní agbè lápèjúwe nísìnyí wọ́n máa insure property àbí bó tiẹ̀ já pé ìhà tí sẹ̀rí ìhà tẹ́tẹ́ náà ni sóye ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ni pé tó o bá ti wá insure property rẹ lọ́dọ̀ wa àbí life rẹ náà ló wá insure ni life insurance náà ń bẹ pé o ò ní kú tó o bá ti kú so ikú rẹ ọrùn wa ni gbèsè rẹ wà <laughs> tọ́ tẹ́ bá wá nǹkan tí a ta gbé sábẹ́ insurance company tí jàǹbá bá ṣe tí wọ́n sì wò lọ́wọ́ bọ̀ gbogbo àwọn condition táwọn gbélẹ̀ ní condition tiwọn ohun tán bá rí pé kò sí kankan ń téèyàn fi falẹ̀ ṣe mọ̀ pé àwọn ni wọ́n gbé gbogbo ọ̀ràn tí ó bá wà ń bẹ̀ wa sọ fún wa pé ìmáàmù dọ́mínù ni ẹni tó tẹ́rí gbé ọ̀ràn àwọn èrò ẹ̀yìn ni ìmáàmù ló fà tó já pé wọ́n sọ pé téèyàn bá ṣe mistake tó bá yẹ pé irun ẹ̀yìn máàmù ló wà tó bá já wọn mistake wàjibáàtù ni tí ó sì máa ma àyíntẹ́yìn máàmù náà náà ń pè ní mistake ẹ̀hẹ́n tó bá jáwọn wàjibáàtù ni wọ́n sọ pé ìmáàmù gbé wọ́n ní ìmáàmù gbé tó bá jáwọn arkanu ni àwọn orígun ni wọ́n ní ah, ìmáàmù gbé yìí o ìmáàmù lè gbórígun àmọ́ lè gbé wàjibáàtù ó sì lè gbé sunan so ìmáàmù náà anabi ni olùgbé àwọn ọ̀ràn kan nínú ọ̀run ni ìmáàmù wal mu'adhdhin mu'taman ẹ wá rí olùpèrúnú mọ́ṣáláṣí ẹni àmánà ló àmánà tó ń gbà ní wípé ẹ̀mí wa balẹ̀ pé tásìkò òrùn ò bá tó kò ní pèrun ìyẹn lọ́ọ̀ràn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àdínú òórò ń wájú ọlọ́run àwọn tí ń pèrun tásìkò òrùn ètí ìtó ẹ̀rọjọ rẹ̀ ń wájú ọlọ́run torí pé ẹ̀mí àwọn èèyàn balẹ̀ pé bẹ́ẹ̀ bá ti pèrun àsìkò òrùn tó nù ẹ̀yin lẹ́ ń pa àwọn èèyàn láṣẹ pé ẹ lọ kírun àbí ẹ wá kírun ẹ lọ kírun fáwọn obìnrin àbáwọn aláàárẹ̀ tí wọ́n ẹ̀ ń sọ fún wọn pé yá lọ kírun ni tẹ́ bá ti pèrún àbá àwọn sọ pé háyà ala sọláàtì ni háyà ala sọláàtì ẹ wá kírun ẹ lọ kírun ní jẹ́ bẹ́ẹ̀ ẹ ń sọ fẹ́ni tí ó wà mọ́ṣáláṣí pé máa bọ̀ ẹ sì ń sọ fẹ́ni tí ó kì í tiẹ̀ ń lé pé lọ kí tẹ́ ń sọ nìyẹn àwọn èèyàn ti wá fẹ̀mí balẹ̀ pé tẹ́ ẹ bá ti pèrun àsìkò òrun tó ẹ̀yin lẹ́ wá ń pèrun tásìkò òrun ètí ìtó yìí ó kú bẹ́ẹ̀ ti ṣe ra yín wájú ọlọ́run torí ẹ ká má gbogbo àwọn nǹkan yìí àmánẹ́sì ni bàbá wọn mọ́ṣáláṣí bá ní afẹ́ bá a pinnu tásìkò bá tó sọ fún wa pé àsìkò tí ì tó má jẹ́ wọn ó ọ sí ọ̀ràn wọ mọ́ṣáláṣí wọn ni àfa ẹ bá a pinnu ah, àwọn bàbá àgbàlagbà ló wà ń ṣé wọn á ní ìnípe ni ọlọ́ọ̀ nípe náà ni wàá kàn mọ ẹ̀kọ́ tí wàá sọ ni pé a ah, ó dà ẹ̀kọ́ sí kù ó kì í pé má bá lejú má bá bínú wọn sá máa ṣe sà ẹ̀hẹ́n ó kù díẹ̀ sà tó kóra rẹ lọ́jàre lágbájá ìwọ lọ pé wọ́n padà pọ̀ tì náà ni wọn ò sì ní sọ pé o bú àwọn wọn náà má kò nídìí kó dá sọ́rọ́ọ̀fù mistake táwa náà máa ń ṣe nu kíni ẹ pè nǹkan yín gbà náà kí wọ́n má dá sọ́rọ́ọ̀fù kò ní nígbà tí wọ́n fokùn wọ́ ọlọ́run bẹ́ẹ̀ bá sì ń bẹ lábẹ́ ìjọba ẹ̀sìn gan tí olórí ìlú yẹn bá yẹ hàn náà tí máa ń pè ní tásìkò òun ètí ìtò tó bá pa ọ́ láṣẹ pé pé àbíká bẹ́ ọ lórí gan ọ́ pè é ò lọ́nà ọrùn ẹ̀ lọ́nà wà àmọ́ gbogbo wọn mọ́sálásí kan àbá sọ pé àfa bá pẹ̀rún má pè o tásìkò báyìí tí tó o torí pé ọ̀ràn ni fún muazinu ti ń pèrún tásìkò òun yẹn ò tí ì tó wájú ọlọ́run yóò rojọ́ ẹ̀ gbogbo àwọn èèyàn ti ń fàsìkò ẹ̀ kírun yóò rojọ́ ẹ̀ àfà àwọn tí wọ́n bá ti mọ̀ táwọn náà wá ń lò fẹ́ẹ́nú lókù àmọ́ pọ̀lọpọ̀ àwọn ẹni wọ́n mọ̀ wọ́n ti pèrún ẹja kírun náà ni ìwọ sì ń pèrún àsìkò sì tì tó wàá rojọ́ rẹ̀ torí ẹ̀ ló fà tó fi já pé tí mo àdínú ò bá bá bá a ṣe dásìkò oorun mọ̀ bí ò bá bí ò bá mọ bá a ṣe másìkò oorun kó máa béèrè lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ ọ́ jù lọ kán máa fún kán máa láti ẹ̀ tásìkò oorun bá ti ń yí kó náà sì máa yí padà àmọ́ kákan máa sójú kan bíi màbùníyù etí èyí àsìkò oorun máa ń yí nu sẹ̀ríà. torí pé ọjọ́ ayé lásìkò òòrùn ń bá ṣiṣẹ́ ọjọ́ ayé sì ń yí ń change ẹ̀yin náà ti kọ́ wọ́n ní kinní kan long night short days àbí wọ́n tún ní long day short night àbí yíyí náà ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún àwọn ìlú mi ń bẹ tó yára pé àwọn máa àwọn náà máa ń kọ̀ǹtóró aago wọn aago wọn yìí permanent wàá tó tó nǹkan rẹ̀ sẹ́ẹ̀tì náà ni àwọn ìlú kan ń bẹ bẹ́ẹ̀ so. tí ọjọ́ ayé bá ti ń yí dandan àsìkò òrùn ló máa yí padà ni torí pé àsìkò òrùn ni ń ṣe pẹ̀lú ìbámu sí básìkò ọjọ́ ayé bá ṣe rí so Ànábì wa ní àwọn olùpẹ̀rùn ẹni tá a fọkàn tán ni wọ́n pé wọn ò ní tàn wá wọn ò sì ní parọ́ fún wa àmọ́ síbẹ̀síbẹ̀ náà wọ́n lè ṣàṣìṣe ó lè má láníyàn pé òun fẹ́ pẹ̀rùn kásìkò òrùn tó tó àmọ́ ó lè má mà pásìkò òrùn yẹn ti yí padà tí ó pè é anabi wa ni allahumma arshidil a'imma ọlọ́run dákun àwọn ìmáàmù ìmáàmù àwọn ìmáàmù ìmáàmù nínú ìjọ mi ọlọ́run bá ń tọ́ wọn sọ́nà anabi tún ṣàdúrà fún wọn torí pé ẹrù ńlá ni téèyàn bá jẹ́ ìmáàmù ẹrù ńlá lóru tí ó bá sì sọ níwájú níjọ́ gbéǹde alikama níwájú ọlọ́run ọba ìmá kó bára rẹ̀ lẹ́ni ìyọnu àbí kó bára rẹ̀ lẹ́ni tọ́lọ́run bínú sí ni anabi wa ṣàdúrà látàyé pé Allahumma arshidil a'imma àwọn ìmáàmù ìmáàmù nínú ìjọ mi Ọlọ́run bá ń tọ́ wọn sọ́nà o waghfir lil mu'adhdhinin wọ́n bá ń forí jìn àwọn olùpè irun tí bá ṣàṣìṣe kálí wípé irun pípé à ń láti wà very careful tó bá yẹ kó kí báwa kàn ṣe ń fojú fúfú yẹ mu náà ló fú yẹ ni anájú òní máa tọrọ àforíjì kan tó bí baba ńlá baba ńlá baba ńlá ti wáyé fún àwọn tí ń pè irun kò ní máa tọrọ àforíjì fún tí ń pè irun tó túmọ̀ sí pé irun pípé yẹn ní tẹ̀yìn ò bá ṣọ́ra yóò ṣe lọ́nà látàrí ànábì sọ pé ọlọ́run bá ń foríjì àwọn olùpẹ̀rún so kọ́lọ́run ó foríjì àwọn àṣìṣe ẹnì kọ̀ọ̀kan wa. So if they believe in the same as you believe in, then they have been rightly guided. But if they turn away, they are only in dissension, and Allah will be sufficient for you against them. And He is the hearing, the knowing.